alhamdulilayi wasalaatu wasalaamu ala mala nabiya bacdahu adakọ fún alasubahanahu wa ta'ala alasubahanahu wa ta'ala yìí ló ṣe wá ní mùsùlùmí adẹ̀tú tọrọ nkẹ́ àti nkẹ́ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò yín ètò wa ìmọ̀nà alukur'an àti sunna eléyìí tí ó máa ń gun orí afẹ́fẹ́ àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọ́jí alága àtolùdarí alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà ní ìkàlẹ̀ láti máa bá wa sọ̀rọ̀ oyè bí ẹ jẹ́ kí àánú ọ̀ka fi ara balẹ̀ kí a máa bá ètò náà lọ bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. dájúdájú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí ọlọ́run ọba wa kọ̀ tánàbì sallallahu alaihi wa sallam ń sì jágbe mọ́ wa ká kúrò nídìí rẹ̀ ká má sì darapọ̀ mọ́ àwọn ẹni tí bá ń ṣe nítorí pé a máa bà tẹni jẹ́ a máa kó bá ni kìí jẹ́ kí tèèyàn dá a láyé kìí sì jẹ́ kí tèèyàn dá a lálùkíyàmà òun náà ni as ìdán apá ẹ̀ṣẹ̀ ńlá náà lélẹ́yìí eléyìí tó ṣe pé ẹ̀ṣẹ̀ burúkú jáì ni kí ni wọ́n ń pè ní idán òun náà ní nǹkan tí wọ́n máa ṣe báyà látàrí pé wọ́n sà ni àbí wọ́n fẹnu pé nǹkan ni tí wàá máa lapa lára ẹni tá a sà sí lọ síbi kọ́ máa fẹ́ràn nǹkan tó kórìíra àbí kọ́ máa kórìíra nǹkan tó fẹ́ràn lọ síbi káàárẹ̀ ò sí ẹni táàárẹ̀ ò sí lọ síbi káàtì ẹ̀ fi kú pa gbogbo eléyìí ìdán ni wọ́n ń pè ìdán ó jẹ́ ìlànà kan táwọn èèyàn tún máa ń tẹ̀lé láti ìgbà tó ti pẹ́ ṣáájú kọ́lọ́hún tiẹ̀ tó rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam níbẹ̀ gbọ́ ìtàn nàbì Musa alayhi salam nígbà tó lọ́ọ́ rán nàbì Musa alayhi salam ó ràn pẹ̀lú ọmọ ìyá rẹ̀ Harun sí Firaun wọ́n jíṣẹ́ ọlọ́run ọba fún Firaun wọ́n sì bá sọ̀rọ̀ pẹ̀lú ahọ́ntọ́lẹ̀ ní ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run tó ní faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru aw yakhsha ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá Firaun náà sọ bóyá Firaun yóò jẹ́ ẹrántí ọlọ́run bóyá yóò jẹ́ páyà rẹ̀ ahọ́ntọ́lẹ̀ wọn fi bá sọ̀rọ̀ ṣùgbọ́n Firaun ìgbà tó ṣe kálágbẹ́rù gbanrí lòun oní mọ́tòmọ́tò ti ń pera rẹ̀ lọ́lọ́run ìní fìràwò ó ní tó bá jẹ́ pé ìránṣẹ́ bá lẹ́yìn méjèèjì àmì wo lẹ mú wá tá a fi dá yín mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run náà nìyí tó ń ti pé mi ò gbà pọ́lọ̀ mi wà fún yín ó ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ma alimtu lakum min ilahin ghairi ẹ̀yin èèyàn mi èmi ò mọ̀ pé lọ́lọ́ mi jù mí lọ èmi náà lọ́lọ́ yín àmọ́ wọ́n fẹ́ bá lọ́lọ́ nǹkan lọ́ra yín kí làmì rẹ̀ anabi musa aleyhi salam ó sọ pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ sílẹ̀ pọ̀pá yí padà ó dejò ó dejò ńlá àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní ìjọ yìí wá mórí lébi tí fìràwọn náà wà ó ń họjú bọ̀ ẹ̀rù bà fìràwọn ìwọ́n tó pera rẹ̀ lọ́lọ́ ń tọ́ ń bẹ̀rù ejò sóò ní múni. So, sọ́nfẹ́ kó aṣọlọ́ ẹ̀ léṣe ni báyìí là nàbì Musa gbà mú ejò bá tún di pọ̀pá ó sì wọ́n ní kàyéfì pé pọ̀pá ni nígbà tó mú lọ́wọ́ ṣùgbọ́n sí sọ́mọ́lẹ̀ tó sọ́mọ́lẹ̀ ó dejò gbígbàmú tó gbàmú tún di pọ̀pá padà ok kí ni nǹkan míì tó tún ní anabi Musa alayhi salam ó tún kọ́wọ́ babíyá ó yọ abíyá ó yọ ọwọ́ yìí jáde kúrò nínú abíyá ọwọ́ yìí mọ́lẹ̀ gbòò àfi bí òrùn ó kọ ẹni tí ó lè wò ó fìràwọn náà ní sọ fẹ́ fọ̀n lójú ni anábì Musa tún kọwọ́ bọ abíyá rẹ̀ padà ọwọ́ tún padà sí bó ṣe wà tẹ́lẹ̀ fìràwọn náà wá gbọ́yé wípé òpìdán ni Musa àti Harun aleyhi masalam ẹ̀yin ẹ̀yin ìjòyè kí lẹ rí ike ká fi dáhùn èèyàn wọ̀nyí lóhùn wọ́n ní à wọ́n ti jẹ́ pópì dání wọ́n tó sì jẹ́ pọ́dọ̀ wa ibẹ̀ náà ni idán fi orí tì sí ẹ kó àwọn òpì idán jáde fún kí wọ́n sọ fún bó ti ṣe má kí wọ́n júwèé lé fún kó lè bá a mọ̀ pé òun ò tí ì múra dáadáa wọ́n sì kó gbogbo òpì idán jọ àwọn babalóòsà àwọn baba àwọn babaláwo àwọn alágbègbà gbogbo àtàwọn èyí tóbi wọn àtàwọn kútẹ́kùtẹ́ kálukú jáde musa aleyhi salam òun á fi májẹ̀mú kan lélẹ̀ ó ní mò ń fẹ́ kí èmi àti àwọn òpìdán yín kájọ wàá kò lóòótọ́ àmọ́ májẹ̀mú wíwàá kò tí mò ń fẹ́ kájọ wàá kò ní kíkẹ́ ẹ̀ fi pàdé sọ́jọ́ ọdún ọjọ́ ọdún qala maw'idukum yawma zina ó ní ọjọ́ ọdún ẹnìkan fi pàdé sí i wa an yuhshara an-nasu duha lọ́nà tí gbogbo èèyàn fi kójọ lásìkò dákọ̀ mọ́ kó sojú gbogbo ayé tí tọ́lọ́run bá fẹ́ gbódodo hàn tó bá fi lè lọ́ọ́ gbé hàn ní gbangba wálíà a máa ṣe sábà bíi kí gbogbo ẹni tó ponú kí iye wọn kọ́ sọjí kẹ́ni tí ó wàá gbàgbọ́ gbàgbọ́ bó sì ṣe ṣẹlẹ̀ náà nù nígbà tọ́jọ́ pé àwọn òpin náà ti péjọ kálukú ti ru oògùn bá bo oògùn lọ́dọ̀ rẹ̀ ó ti rù wá lérò pé àwọn fẹ́ dójú ti anabi musa àti ọmọ ìyá rẹ̀ harun alayhi masalam àwọn òpìdán wá bí firawuna léèrè wọ́n ní inna lana la ajra in kunna nahnu ṣé a ní ẹ̀san kan alówó ọ̀yà kan tẹ́ san fún wa ká tiẹ̀ pàwọ́ la borí lónìí. Ah, firawuna ní bẹ́ẹ̀ ni. ẹ n'inu nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi ni ẹ dọ̀kan nínú àwọn mọ̀kọ̀rọ̀bíìn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi tẹ́ mọ́ mi pẹ́kípẹ́kí tó kò sí wàhálà anábì musa alayhi salam ń jẹ́ pé òun èso pìdán ń tó ká tó kọjá agbára èèyàn láti ṣe lọ́lọ́run fún eléyìí tá à ń pè ní mọ̀ọ́jíza wọ́n ní wọ́n anábì musa nígbà tí wọ́n ti rí i pé firaun ti fà wọ́n lọ́kàn balẹ̀ wọ́n ní imma an tulqiya wa imma an nakuna nahnu al-mulqin nínú kó sọ tí o mú lọ́wọ́ kọ́ kọ́kọ́ sọ sílẹ̀ àbí káwọ̀ ọjà kọ̀kọ́ ẹ̀ sọ tiẹ̀ lẹ̀. musa aleyhi salam ní qala bal alqu ẹ̀yin ní kẹ́ kọ́kọ́ sọ tiyín lẹ̀. nígbà tí wọ́n sọ gbogbo àwọn pọ̀pá ni okùn ni òǹdè ni òrùka ni kòkó ni tí kálukú da tiẹ̀ lẹ̀ gbogbo bẹ̀ ọba lọ́lù ọba dàbí ìgbà tí àwọn ejò afàyàfà ló kún gbogbo bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé idán súni lójú ni idán súni lójú ni yukhayyalu ilayhim min sihrihim annaha tas'a ìṣújú wọ́n bẹ́ńbẹ́ látàrí idán tí wọ́n pa ó wá dàbí ìgbà tí àwọn nǹkan yìí ń fà wọn ò sì fa lọ́ọ̀bì kankan. àdàbí Musa fẹ́ bẹ̀rù ọlọ́run ni mo bẹ̀rù innaka antal a'la ìwọ ló lékè wọn. aya njẹ́ ń bẹ lápò ọ̀tún rẹ̀ sọ́ọ̀lẹ̀ wa Musa. ànábì Musa aleyhi salam sọ pọ̀ pálẹ̀ pọ̀ pátá ànábì Musa sì kó gbogbo ohun tí wọ́n dá lẹ̀ ó kó mi pátá ìdí ọmọ lóòkú domi ẹnu àwọn babaláwo wọwò àwọn alágbègbà àwọn àwọn òpìdá tọ́wọ́ wọn jábọ́ kò ṣeé sá ni nítorí tí ojú bá tìyàn níbi tó ti rò pé òun ó gbẹ̀yẹ ìyẹn méré sá ni o àmọ́ kò ṣeé sá nítorí pé gbogbo òlu ti péjú báyìí fìràhónà olórí ibú àgbà òun náà sì ń bẹ lórí àga rẹ̀ tọ́kẹ̀tẹ̀ǹfẹ̀. àwọn òpìdán wa ṣe mí ní àwọn òṣè méjì ń jọ̀hún ẹ̀ ṣe bí bọ́yá wọ́n ti jọ fikùn lukùn wọ́n ṣàpérò pé bọ́ bá yíwọ́ o sáà ti bí fìràwọn náà lórí pé bá kọ́ àlà borí kí ni ó fún wa o ẹjẹ́ àwa tún jọ sọ bọ́ bá pé Musa ló borí wa ẹjẹ́ àforíkanlẹ̀ ká la gbà fọ́lọ́ rẹ ni o wọn ò sọ yún lọ́n tí máa fìyàn á kódà kó ṣe é pé èèyàn ò ronú pọ̀ ń lè mànà láéláé ọlọ́run bá fi wọ́n mànà. àwọn òpìdá yìí lápapọ̀ wọn wọ́n sì ṣubú forí kanlẹ̀ fún Allah wọ́n láwọn ti gbàgbọ́ báyìí o àwọn gbọ́ olúwa gbogbo àgbáńlá ayé gbọ́ kó má wàá jẹ́ pé ọ̀rọ̀ dàrú má Fíráúnà lójú torí àwọn kèfèrí ètètè gbọ́rọ̀ yìí torí Fíráúnà ń pera rẹ̀ lọ́lọ́ ó ní ana rabbukumul a'la kí fìràwọn náà mọ̀ máa rò pé èmi náà lẹ kúkú tún gbàgbọ́ náà kò sí tó burú rọ́bì Musa wà Harun olúwa tó dá Musa tó dá Haruna tó rán wọn sí wa àwa gbàgbọ́ ọ̀rọ̀ wa yé fìràwọn náà báyìí torí eléyìí ni fìràwọn náà wá ń pitú ọwọ́ rẹ̀ tó lòun ò fi hàn wọn ọlọ́run padà gbé àwọn tì í lékè rẹ̀ ni wọ́n ní tó bá wù ọkọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé àwọn ṣaitan lẹ́yìn ìgbà táwọn nàbì Sulaiman alayhi salam tó lọ wọ́n parọ́ mọ́ ànábì Sulaiman alayhi salam wípé lásán kọ́ ló ríru ọlá bẹ́ẹ̀ bí ìbá ṣe pé idán ló fi mú gbogbo wọn ìwé kan tí akọ̀wé Suleiman máa ń kọ tí Suleiman máa ń pàpèkọ rẹ̀ fún nípa àwọn ìgbésẹ̀ tí ọba gbé tó ń tì máa ń kó pamọ́ sábẹ́ àga ọlá Suleiman àwọn ṣetán ni lọ wú jáde wọ́n wá fi rọ́kùn wọ́n fi dán kún ní idán tí Firaona àti Suleiman aleyhi salam tó fi ń ṣèjọba ni tí ó sì rí bẹ́ẹ̀ Ọlọ́run ti sọ pé wattaba'u àwọn yahudi nìyẹn máa tatlu shayatinu ala mulki suleiman níta àwọn ṣẹtọ́ọ̀nì tá ń fẹnu sọ nípa àjọba suleiman wípé idán lásán ló fi rí gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ̀ lórí bá wa ma kafara suleiman suleiman ò ṣe kèfèrí torí òun èso pìdán kìí ṣe dán ọlá lọ́lọ́run ọba fún torí pé ó ti bẹ́ lọ́run ó ní wahabli mulkan la yanbaghi li ọlọ́run fún mi ní ìjọba kan tí ò ní tọ́ sẹ́nìkan láti ríru rẹ̀ sí lẹ́yìn mi ọlọ́run sì gbàdúrà rẹ̀ so àwọn wá ń parọ́ wípé idán lásán ni Suleiman ń ṣe tí ó sì rí bẹ́ẹ̀ ọlọ́run wa ni wọ́n máa kẹfọ́rọ̀ Suleiman Suleiman aleyhi salam kò ṣe kèfèrí walakinna shayatina ṣùgbọ́n àwọn ṣẹ̀tọ́ọ̀nì ni wọ́n ṣe kèfèrí yu'allimuna an-nasa sihr kí ló sọ wọ́n di kèfèrí torí pé wọ́n ń kọ́ àwọn èèyàn ní dáa pa wọ́n ń wọn ní sí àṣàṣì àṣàṣì àtàǹpidán ìlànà àwọn ṣayàtìn ni kìí sí ìlànà àwọn ànábì ọlọ kìí sí ìlànà àwọn ẹni rí ojú ọ̀nà tó burú tó bàjẹ́ ni kò sí ẹ̀ka bá mùsùlùmí níbẹ̀ nítorí pé kí ni mùsùlùmí wá débẹ̀ tọ́mọ̀ wá wá òkú ẹran ká orí àkìtàn tọ́lọ̀ pọ̀ ń ṣàdúrà lórí tẹ́ tọ́ máa pe àlejànú dípò kó pe Allah kí ló wá débẹ̀ tẹ́ máa gbé ẹran sí láàyè kí ni tó tì ọ́ débẹ̀ tẹ́ máa rí aboyún mọ́lẹ̀ láàyè lórí ilé tẹ́ fẹ́ kọ́ nítorí kó lè bá jẹ́ awọ́rò torí lè jọsìn lẹ́pẹ́ kí lè wá débẹ̀ tó fi wá jẹ́ pé ìwọ ìlọ́wọ́ a máa bá lè jànú lọ́ọ́ máa bá a ṣèpàdé ló kọ pé kí bọ wágbára wá ọmọ wa wárí fún àlìjànú ọmọ ẹsẹ̀ ní tàlìjànú bá ń fẹ́ àlìjànú èyí ṣe tẹnìkan láì jẹ́ pé onítọ̀hún ti kọ́kọ́ ṣe tiẹ̀ gbogbo àlàkalẹ̀ tí àlìjànú sì máa làkalẹ̀ fẹ́ni tí tóun ó ṣe tiẹ̀ ipe kóńtì ó ṣe kóun tó ṣe tiẹ̀ yóò jẹ́ ntọ́takùtọ̀ lọ́ọ̀ni tọ́takùtà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ alìsílámù ó fi hàn wá pé kìí ṣe májẹ̀mú ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ó ní pé kò ní bá pọ́njú pàdé ó ní pé kò ní bá ṣòro pàdé ó ní pé kò ní táwọ́ ná ó ní pé nǹkan ò ní pinma lọ́wọ́ ìṣòro ò ní gbà kódà nínú àwọn ẹni tá àdánwò ọmọ àṣejù òun náà làwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ dáadáa kẹ́bà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe fi yé wa ọlọ́lọ́ wọn máa ṣe àdánwò fún wa o al-amthal fal-amthal ẹni tó bá ga jù ní imani àdánwò rẹ̀ ó ga jù ẹni títí ẹ pọ̀ wọlé àdánwò tiẹ̀ náà pọ̀ wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó tábà wá pé à ń ṣe Islam ọlọ́run ó kúkú rí wa ìwọ náà là ń sìn sìn kí wọ́n ló dé tó tún wá fòṣì ta wa èyí ti rí tó o ṣe wá lẹ́ni tí àárẹ̀ ń dà láàmú tá a lo oògùn sí títí tí ò lọ kí ló dé tó ń fi wá ń pa wá lọ́kọ̀ọ̀kan rárá à ń ṣe islam pé kádàáwọ̀ ọmọdé à ń ṣe islam kò pé ká má jẹ́ ẹni tí ó tálákà à ń ṣe islam kò pé kí àárẹ̀ ọmọ dà wá láàmú nítorí pé ara ń tọ́lọ̀ wọn ọbẹ̀ ẹlẹ́dàá ó fi máa ṣàfihàn sáà gbàgbọ́ àbá àgbàgbọ́ oná làwọn àdánwò ahasiba an-nasu ay أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين sáwọn èèyàn ròyìn pé àfa àwọn alẹ ni kó máa jánu fánu sọ pé àwọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ láì jẹ́ pé àṣàdánwò fún un síbá ti ṣàdánwò fáwọn ẹni tó síwájú wọn nínú àdánwò náà láti mọ ẹni tó jẹ́ gbàgbọ́ lódodo á sì mọ ẹni tó jókòó rọ̀ àkàrà kò mọ̀ lọ́wọ́ ẹ jẹ́ àmà fi ti àwọn aṣíwájú wa rere ká máa fi kẹ́kọ̀ọ́ àwọn sàhábà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n gbà nàbì gbọ́ wọ́n ti torí ìgbàgbọ́ wọn wọ́n gbé ẹ̀mí wọn wọ́n gbé sáfi dúkìá wọn sílẹ̀ nígbà tí wọn ò jẹ́ kí wọ́n mú dúkìá wọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn gbàgbọ́ yìí pé ìmánì àwọn wọ́n ju dúkìá lọ wọ́n bá nàbì sípò padà wá sí Al-Madina ni wọ́n wà tó ní kálukú wọn tí wọ́n ti ń gbìyànjú ẹni tó ń ṣe káràkátà ẹni tó ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá sì ń bá kálukú fàlùbáríkà ṣíṣe àti ṣẹ́ bí ṣòro bá bá wọn wọ́n wàá bá nàbì sallallahu alayhi wa sallam kọ́kọ́ àwọn irú kí làwọn lè fi bẹ́ẹ̀ lọ bọ́bá tiẹ̀ kàrá ìgídá ànábì ẹ má gbàgbé wa nínú àdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe tójò bá kọ̀ tí ọ̀rọ̀ wọ́n ní wà ànábì bá wa bẹ́lọ̀ ànábì ó sì bẹ́lọ̀ òjò ọ̀rọ̀ báyìí làwọn sàhábà yẹn ṣe a gbọ́ pé láyé ànábì sallallahu alayhi wa sallam àwọn kan bẹ ní kọ̀rọ̀ ibì kan àwọn kan wà láyé ibì kan táwọn ń bá wọn sọwọ́ kúdúrú tí wọ́n ń bá wọn sóògùn tí wọ́n ń bá wọn gún nǹkan tí wọ́n ń bá wọn lé alàǹgbá káyé tí wọ́n ń bá wọn wá adarí pọ́n káyé àwọn ẹni tí wọ́n bá wọn gún ẹyẹ mọ́sẹ̀ àwọn ẹni tí wọ́n bá wọn jó olóńgbò mọ́ nǹkan kan àwùjọ bìlà ilé yóò sínú lànà tẹ̀sìn islam mu wa ẹni tí ń sá wọn gbẹ́rẹ́ lórí tí ń sá wọn gbẹ́rẹ́ ń pàkọ́ àwùjọ bìlà kò sínú lànà tó lọ́n fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni kò ṣẹlẹ̀ wípé láyé anabi o nǹkan kan á dojú sọ ẹnìkan báyà nípa àgbésẹ̀ tó fẹ́ gbé wọ́n á lọ bá nàbì pé bá wa wò ṣé yóò dáa àbí ò ní dáa ẹnìkan fẹ́ fẹ́yàwó ṣé yóò dáa àbí ò ní dáa ẹnìkan fẹ́ lọ́kọ ṣé yóò dáa àbí ò ní dáa ẹnìkan wá bá nàbì sallallahu alayhi arábìnrin ni ó ní Abu Jaham àti Muawiya èkíní kejì wọn kọnu sóhun páwọn fẹ́ fẹ́hùn èwo ni kí n fẹ́ nínú àwọn méjèèjì mọ̀ n fẹ́ kẹ́ ẹ dá mi márùn yìí ti pé ìgbà tí wọ́n á wí bẹ́ẹ̀ ànábì wa ni ẹ lọ gbọ́pọ́n wá ẹ dà pẹ̀sì ẹ má yé yàn rìn nínú sahara ọlọ́mọdé ànábì wa èso yẹn wò nígbà tó obìnrin yìí sọ tí ó sọ ànábì sallallahu alaihi wasallam ó ní sórí Abu Jaham òhun tiẹ̀ pọ̀pá kìí ń wọn léjìká rẹ̀ ń gbogbo gbà àwọn olùmọ̀túmọ̀ rẹ̀ sí pé onírìn àjò ni kìí gbélé pọ̀pá máa bẹ léjìká rẹ̀ ń gbogbo ni eléyìí tó túmọ̀ sí pé ìwọ náà wá wá ọlọ́fẹ́ fẹ́yàwó so wọ́n á rí i pé ìwé gbélé alárìnkaniọ́ kò yẹ kí wọ́n fìyàwó fún ọ ó fìyàwó sílẹ̀ ìwọ wàá lọ ọ lọ rán rí bí ẹ̀mí ìyá aláró ọ̀hún á ní gbúrò rẹ̀ ń bo lọ́ọ́ wà má lọ́jọ́kọ̀ rẹ̀ jẹ́ ìwọ òtí tó fẹ́yàwó. ẹlẹ́ẹ̀kejì Muawiya yẹn sọ̀ọ́lùkùn làmàlà usama ibn zayd ní kó fẹ́ anabi damar kìí ṣe kó anabi ń ṣe ìyàwó tí wọ́n bá kàn ó ní kó fẹ́ òun ló sì fẹ́ ọlọ́run sì fàlùbáríkà sí so bẹ́ẹ̀ ni kò sínú ìgbésí kò sínú ìgbésẹ̀ ìgbésí ayé tiwọn nípa àmọ́ wa ṣe ìyàwó a máa ṣe wò nígbà tó obìnrin kan mú ra rẹ̀ wá bá anabi sallallahu alaihi wasallam tó ní wà anabi sallallahu alaihi wasallam mo bùn ọ lára mi òfin ọlọ́run sì ni pé tóbìnrin kan bá wá bọ́n ànábì lára rẹ̀ tánàbì bá fi ní ó wù ọ́ ó ti dìyàwó ànábì nù àbùkátà bàbá rẹ̀ pé kó so igi kankan mọ́ tó ànábì wá wò ànábì wá gbórí lọ́lẹ̀ àmì ipá ànábì ọ̀fẹ́ ọ̀kan náà sàhábà wọn á ní tí ò bá wù yín ó wù èmi kí ló ní tó fìfẹ́ nígbàgbẹ́yìn ànábì mo fi fún ọ pẹ̀lú ti ń bẹ lọ́dọ̀ rẹ nínú alukur'an nítorí pé ọkùnrin yẹn sọ pé ní kankan àfàlùkùránì tí mo há sórí tó ọha ni àbọ̀ ọmọ ké tí wọ́n bá fi ibi tí wọ́n kọ́ sí hàn ó ní mo ha àjẹ́ pé nítorí ọha yẹn ọ́ fi kóòdù náà tí ó fi mà kí la fẹ́ fàyọ obìnrin yẹn wá sọ pé ẹ wà nábì kẹ tó fi mí fún ẹ bá wò sí ọ́ dà bí ò ní dà kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ń wò torí pé náà ọba nìkan lọ́ọ́ máa ń tọ́pa máa ẹnìkan kan ọ̀ máa ń tọpa mọ́ àwọn èsì tí ò pè dá yẹn àwọn èsì tí ẹ̀yà ń wò yẹn tẹ́ bá sọ pé èèyàn máa kí ó nínú ìlànà abẹ́sìn Islam ti ṣe wà ó túmọ̀ sí pé ó mọ̀ nípa àwọn òfin Ọlọ́run ó mọ̀ nípa kí ló tọ́ ìdí tó fi tọ́ kí ni ọ̀tọ́ ìdí tí ò fi dà ó sì lè fi ní mana lọ sí di èyí tó dáa ó sì lè jágbe mẹ́ni kọ́ èyí tí ọ̀dà fún ni. ìtumọ̀ ẹni tó ń pè lólùmọ̀nù kì í ṣe pé lùmọ̀ òun náà lẹni tí yóò mọ ọwọ́ padà ipò ń pawọ́dà eléyìí babaláwo náà ń pè léyìn ẹ̀ bíkọ́sì orúkọ rẹ̀ nu orúkọ rẹ̀ nu kò lórúkọ méjì eléyìí babaláwo nù àmọ́ lọ́ńdà ìsìláàmù yìí kọ́ wá pé ìsìláàmù ló ń ṣèké ṣe ìsìláàmù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ akọ́kíw akọ́kíw ọ̀tọ̀ níbi tí kíw dúró sí ọ̀tọ̀ níbi táwọn wà báyìí gbogbo ní tí kíw sọ pé ká ṣe ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe má gbogbo ní tí kíw sọ pé ká má ṣe lọ́pọ̀ àìmọ̀ yíra gbálé báyìí eléyìí tó túmọ̀ sí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó ní kíw mo ké kíw ni mo ké kò jẹ́ aṣojú rere fún kíw nítorí pé gbogbo ń tọ́ta kó kíw òun ló ń dìmọ̀ àbí òun ló ṣe fẹ́ sọ tiẹ̀ ní ìsìn pẹ̀lú sẹ́tò ń sèwọ̀n o sì ní kí o náà ló ké eléyìí ń ṣe kí kéwù ọgbọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ẹlẹ́dàá wa tó sọ ni واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر àwọn ṣayatin àwọn ni wọ́n ṣe kèfèrí suleiman kì í ṣe kèfèrí kí ló dé táwọn ṣayatin àwọn ṣetán táwọn fi ṣe kèfèrí wọ́n ń kọ́ àwọn èèyàn ní dání bẹ́ẹ̀ ẹni tó bá kọ́ nípa dán kò léèrè kankan tí ó jẹ tó bá di lọ́dọ̀ ọlọ walaqad alimu lamani ishtarahu ma lahu fil akhirati min khalaq wala bi'sa ma sharu bihi anfusahum law kanu ya'lamun àwọn náà ti mà. ikú gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé idán ló ń lọ ló ń lọ kọ́ nípa rẹ̀ kò sí ní tí tó bá di lọ́dọ̀ ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndàkìyàmù kì í sọ̀nà tó dáa lójú ọ̀nà dàn ọ̀nà burúkú ojú ọ̀nà tí wọ́n ti sórí ibu lójú ọ̀nà dàn so nítorí ìdí eléyìí ni wọ́n á lọ kọ́ iná ló ló fi máa ń lérí torí bóògùn ṣe máa ó lè máa pé sóun lọ ń báwí ọgbà àfi tí kálàmì ọba ṣiṣẹ́ má yọ àlọ́ máa ṣàṣàṣì wọ́n lè lọ gbé tìsàlẹ̀ àrò sísàlẹ̀ àrò kọ́mọ wa lọ wò lóòrèkóòrè sáwọn obìnrin dáná sáàrò ń dáadáa torí bí náà bá ti ṣe ń mú oògùn sí bẹ́ẹ̀ ni ó jẹ nínú ìgbàgbọ́ rẹ̀ ìwọ tó lọ kọ́ kí o kí ló mú ọ lọ máa da nǹkan sínú ọ̀sà ìwọ tó lọ kọ́ kí o kò dé kórì àmọ́ nítorí oògùn òfò ọwọ́ àbítọ́sà wà kàn kí ló mú ọ máa pé kí wọ́n lọ wẹ̀ létí òkun ṣé kí ó náà ló pe ni lọ sídìí eléyìí kí ló mú ọ máa wẹ àwọn obìnrin olóbìnrin ìyàwó rẹ ń bẹ ńlẹ̀ ọ̀wẹ̀ ìwọ náà ń bẹ ńlẹ̀ ìyàwó rẹ ọ̀wẹ̀ ọwọ́ ajẹ́pọ̀bìnrin olóbìnrin lọ ń wẹ̀ ọwọ́ ń bá wọn wẹ̀ ọ̀n bá wọn tábà ó lóun wẹ ayé dànù lára wọn ó wá kú bó sì wẹ ọ̀run dànù náà lára wọn wàlà hàwùlà wàlà quwwata illa Islam tíyẹn bá kọ́ nípa kíó ó yẹ kó di àtùpà ni tó máa kọ́ àwọn èèyàn ní kí lọ́lọ́run sọ tó máa kọ́ àwọn èèyàn kí lọ́lọ́run nàbì sallallahu alaihi wasallam wí tí wọn náà síwájú wọn láti máa tẹ̀ láṣẹ ọlọ́run tó síwájú wọn níbi mímá jìnnà sí tọ́lọ́run bá kọ̀ wọ́n á máa wo irú oore wo wá lọ́lọ́run sì fún ọ lẹ́yìn rẹ̀ walladhina jahadu fina lanahdiyannahum subulana gbogbo àwọn ẹni tó bá gbìyànjú lójú ọ̀nà àwọ̀ ọlọ́ á fi wọ́n mọ̀nà wà wọn náà gbìyànjú gbogbo ètò òkójọ yun má jẹ́ kó ọmọ jogún ẹ̀ lọ́dọ̀ rẹ̀ nítorí pé aburú ni gbogbo ogun tó lọ jogún má jẹ́ ọmọ jogún ẹ̀ lọ́dọ̀ rẹ̀ aburú ni sọmọ kọ́ àwọn kan wà nù rẹ̀ tí wọ́n ń bẹ̀rù láti lò tó ń wò pé ah, eléyìí èèyàn yìí jẹ tọ́mọ rẹ̀ gbogbo ẹ̀ lòun lò kí ọmọ wa wọnú tí wọ́n lọ fi ilẹ̀ fọmọjogun sọ̀rọ̀ pé bàbá tiẹ̀ náà gbà tí wọ́n fi lé ọ lọ́wọ́ tíra anákẹ́lẹ́ yẹn oríṣi mẹ́ta ni wọ́n lé léyìí o lè fi ṣe ọmọ aráyé lórí eléyìí o lè fi ṣera rẹ lórí eléyìí o lè fi ba nǹkan jẹ́ ni bàbá rẹ wàá mú ẹlẹ́kẹta tó lóò lè fi ba nǹkan jẹ́ wọ́n ní káì o ò ní gbélé ọ lọ ojú rẹ torí kóńkò yìí o lè ba nǹkan jẹ́ bàbá rẹ wàá dáná sun sọ̀rọ̀ pé gbogbo òun kan ni wọ́n ti lọ kójọ náà ní sùn àti tó da àti tí ò da kọjú mọ́ kí ó tọ́ ọlọ́mà fi ṣe awúlẹ̀ fáwọn babaláwo àwọn ẹni tí ìṣètò ọlọ́run tí tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam amma anta ṣùgbọ́n ìwọ fa anta tadda'i ṣebí wọ́n ja wọ́n janu pé mùsùlùmí ni wọ́ fa ina af'aluka min al-islam bó wà làwọn asẹ́rẹ̀ wà sí islam alhamdulilayi adakwe fún Allah subhanahu wa ta'ala kí Allah subhanahu wa ta'ala kí ó bá la kó bá a ṣàlékún ìmọ̀ àwọn olùmọ̀ra kó dẹ̀ jẹ́ ká ló wọn pẹ́ lórí dáadáa nínú Islam ẹgbẹ́ báwo ni ọ̀rọ̀ àwọn tí ó jẹ́ pé wọ́n ríra wọn ní mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n tún tẹ̀lé àwọn kan lọ sí orí òkè tó sì jẹ́ pé tó bá tún dé wọ́n á fún wọn ní àwọn àwẹ̀ kan láti máa gbà àti ara àwọn kan tó jẹ́ pé ara ilé wọn ni àwọn ò tẹ̀lé wọn lọ ṣùgbọ́n irú àwọn àwẹ̀ tí wọ́n bá fún wọn lórí òkè yìí irú àwọn sèyámù àwọn náà tún máa bá wọn ṣe ṣe eléyìí náà tọ́. alhamdulilayi ẹni tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ Ọlọ́run gbọ́ tó sì gba Ànábì sallallahu alaihi wasallam gbọ́ kí bẹ́ẹ̀ nìkan ni lọ síbi kan yàtọ̀ sáyé Islam tí mùsùlùmí bá ti bẹ́ẹ̀ nìkan lọ sórí òkè kan àbí ìsàlẹ̀ kan tí wọ́n ti ń ṣe nǹkan tó tako Islam ó dájú pé náà ti fi Islam sílẹ̀ tó bá sì fi Islam sílẹ̀ àfi kó tún wọ́nà tó fi padà sí díẹ̀ má tan ara rẹ̀ dànù bí ẹni tí ó jẹ́ pé mùsùlùmí làmọ́ sí àmọ́ gbogbo ọjọ́ kan nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ kò ní lọ sí ọjà ṣáájú kó tó lọ sí ṣọ́ọ̀ṣì mùsùlùmí ni ọkí náà wà lọ sí ṣọ́ọ̀ṣì síbẹ̀ ni tí èsè mùsùlùmí náà ṣe máa wá mọ́ṣáláṣí nù ó pé èsè mùsùlùmí mùnáfíkà lásán ni ọ. adàpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó bá tún ní ní ọ̀la bákan náà a tún máa tẹ̀síwájú ọ̀rọ̀ ni àwọn náà ti gbọ́n yìí kí Allah subhanahu wa kó bá a ṣàlékún yìí máa ń olùmọ́ wa asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.